Hello my people o, oh, liberation fighter wey dem dey call um, Sunday Igboho don tender apology to the Ooni of Ife. My people my people una know say I upload one video yesterday when I talk say Sunday Igboho when e blow hot when e dey insult Ooni of Ife and Tinubu and the Oyo State Governor say all of dem say dem be slave to fulani eh, that is dem be slave to the fulani say because of say wetin be sunday annoyance be say sunday go um, um, oni of ife go visit uh buhari for aso rock so sunday come dey vex say ah since when oni of ife go visit eh, buhari for aso rock come come back instead of in go tok beta thing. say in no tok rather e come You e no you e no come with good answer so that thing come really provoke um sunday igboro we come start to dey insult oni of ife o e say oni of ife say na coward say im dey fear the fulani say im be slave to dem say all of dem dem don go abuja go collect bribe dem don go collect dollar when dem don collect dollar finish say dem go come um eh, dey talk another thing so as im come insult oni of ife people come dey blast sunday igboro say im own don dey too much say pikin wen e no know im papa again na im be say dat pikin na kpeme e wan kpeme o oh. dem come dey insult am say di power now don dey catch am too much simply because of say di oni of ife advice am say dis thing wen e dey do make e use wisdom o oh. make e use wisdom handle dis whole thing say na dat one be annoyance o oh. say oni of ife no support dat say na only alaafin of oyo na him be the king wey be say e dey support dem e come dey threa ten say e say make dem no respect oni of ife say im go burn their house im go do this im go do that so that kind of character no too good for am because e no too good and e no portray say im na good yoruba man because una see this fulani wey una dey see eh hmm. hey, eh, fulani people hmm. no matter how their leader bad reach o oh, Then no they come out they come they insult their leader so the thing no go down well with a lot of people Now that one come make uh, Sunday Igboho come tender apology give uh, eh, Ooni of Ife Ooni of Ife sef don't accept the apology oh. He says say Sunday Igboho na him oh. He say he don't accept the apology He say even those people wey be say dem dey follow Sunday Igboho dey verse. He say make they no make they no verse again say him don't. Forgiven with wit im own heart he say im go support him. dey behind sunday igboro say wetin sunday igboro dey do say na beta thing say im stand by am behind am gidigba he stand kokoroko behind am say no shaking He say im don forgive eh, sunday igboro my people, how una see this whole thing una know i go play this video make una hear everything una know say dis eh, The Ooni of ife na very nice man when i say this man na very nice man down to the earth upon the insult he still accept sunday igboro una see am say na good leader na leader with example so my people, o oh, di tin wey be say a lot of people wan dey advise dis sunday igboro say make e take am easy make e take this thing easy make e trade with caution say dem no say dem no say this thing wey be say im dey fight im dey fight am for because of the yoruba people, but make e no just because of make e no dey allow im anger to overwhelm am to di extent of e no fit come control im anger e come dey insult people wey be say im no suppose to insult na the thing wey be say dem tell am be that my people o oh, i go play this video make una hear for una sef in case e be say you never subscribe to my channel abeg this is boring gist tv make una hit the subscribe button click the bell notification for all my returning subscribers i say god go bless una una do well o oh. oya make we watch this video before we go make you don't forget to like this video if you feel like share the video you go feel see share am una do oya make we watch this video right now. Padan. ṣáìdì bàràbá yìí náà ti pọkọ lóyún wọ́n pa kábíyèsí ifon gbogbo ọba ilẹ̀ Yorùbá káàrò òjìrì wọn ò gbégbèsè kíkà lórí ẹ̀ gbogbo orúkọ báyìí ọmọ máa dùn yẹn ẹwù yà wọn pa dókítà aborode lamini lamini broda mi ni lamini bẹlúju rẹ ó yẹ kí ó yẹ kí ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀yin tẹ́ jẹ́ gbọ ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa tẹ́ jẹ́ gbọn wa tẹ́ kálukú kẹ ń sọ̀rọ̀ tẹ́ ń bú mi ó yẹ kí ó yẹ kí ẹ̀jẹ̀ ó yẹ kí ẹ̀jẹ̀ lè rùn lára ẹjọ pé òrìjìnà ọmọ yorùbá ni ẹ̀jẹ̀ kẹjẹ ẹ̀jẹ̀ ẹ pt ẹ ṣàánú yorùbá ẹ ṣàánú wa àlàáfíà ò sí ilẹ̀ yorùbá rárá àlàáfíà ò sí ilẹ̀ yorùbá kò sálàfíà lẹ yorùbá wọn kàn ń pa wá káàkiri wọn ń jí wa gbé wọn ń gba aláṣọ lórí wa lórí ilẹ̀ bàbá wa gbogbo nǹkan tó ń dùn mí lọ́kàn nílé yẹn kẹtì pé bóyá pé nǹkan kan ẹ wo gbogbo oríṣiríṣi kan ti ṣẹlẹ̀ ní yorùbá àwọn tá a dẹ̀bi sọ lórí tán láwọn olùwà nàìjíríà mi wọn ò rí tiwa rò àwọn ò rí tiwa rò wọn kò sí nǹkan tó kàn wá pẹ̀lú tiwọn wọn kàn ń gbádùn àwọn gbogbo àwọn tẹ́lẹ̀ ń ṣèjọba lólórí wọn ò ríṣẹ́ ṣe ìyá ń jẹ wọn kiri wọn ń sọkadà wọn ń ṣe márúwá àwọn ọmọ tó parí yunifásitì wọn ń solóso káàkiri títì wọn daṣẹ́wó ẹ̀ẹ́dẹ̀ rí ti wá rò gbogbo nǹkan tó dùn wá lélẹ́yìí kì í ṣe pé nǹkan kan ẹ́ so wọ́n ní mo sọ̀rọ̀ sí bàbá wa Ọọ̀ni ọ̀fífẹ́ èmi àti bàbá wa Ọọ̀ni ọ̀fífẹ́ àti bàbá mi Olúgbọ́n a ti sọ̀rọ̀ lórí fóònù bàbá dẹ̀ lóhun ti òun ti bó ṣe yẹ kó rí èèyàn ní bú ọba lẹ́yìn kó déwájú ẹ̀ kó ní mo bú ọmọ Yorùbá ni mínú àṣà Yorùbá ìran wa ìran yorùbá ò gba ká mọ bú àwọn bàbá wa ṣùgbọ́n bọ́rọ̀ yẹn ṣe ká mi lára ló fa àwọn ló gbé mi lórí ọ̀rọ̀ yẹn bó ṣe ká mi lára ni mo ṣe sọ̀rọ̀ yẹn láti sọ bẹ́ẹ̀ kéde ẹ̀sìn bàbá wọn nìkan ni mo fi bá wí pé gbogbo àwọn bàbá wa wọn wọn wọn ṣe dáadáa sẹ́mọ̀ pé tẹ̀yàn bá ń sọ̀rọ̀ tọ́rọ̀ bá ń lọ àwọn lè gbéyàn tọ́rọ̀ bá ń lọ kéṣe bàbá ni wọn nìkan mo fi bá wí gbogbo àwọn bàbá wa mo ní tán ẹni bá wo fídíò yẹn mo lẹ́rìí pé tí wọ́n bá dé Àbújá ọ̀tọ̀ nìkan tó máa lọ ń sọ ń bẹ̀ kì í sọ̀rọ̀ wa mọ́ wọ́n máa lọ ń tà á fún Fúlàní ni so ọ̀rọ̀ bàbá àtọmọ ni mi àti bàbá wọn ni àtijọ́ sọ̀rọ̀ àti bàbá olúgbọ́n so mi ò bú bàbá mi ò ní tọ́ba dẹ̀ jẹ́ tọ́ba dẹ̀ dàbí pé mo bú wọn so tiẹ̀ sì kí bàbá wa dáríjì mi ẹjọ gbogbo ẹmọ yorùbá nílé lóko lẹ́yìn odi ẹ jẹ́ ká jí gìrì lórí ọ̀rọ̀ yorùbá lórí ọ̀rọ̀ orí ọ̀rọ̀ orílẹ̀-èdè àbí orí ọ̀rọ̀ ilẹ̀ wa ẹ jẹ́ kó múmúlẹ̀ ẹ jẹ́ káwọn fámìlì wọn múmúláyà wa pípa pípa pípa kidnap gbogbo tó ń ṣe yìí ó ti tó ó ti tó ó ti tó ẹ jẹ́ ká gbogbo ọjọ́ parapọ̀ kájọ jàjà ẹ má jẹ́ ká dìtẹ̀ ẹ má jẹ́ ká tẹ̀lé àwọn olóṣèlú yẹn wọ́n dẹ̀ ń pariwo wọ́n dẹ̀ bàbá wọn ni wọ́n ti lọ gbó ohun tó mú ohun tó àwọn tẹ́ bá wo fídíò yẹn ohun tó bá débi ọ̀rọ̀ yẹn ní pé àwọn kan ń gbọ́ oríṣiríṣi sọ ẹ̀rí pé bàbá òní bàbá wa òní wọ́n ti lọ gba owó fún Sunday Igboho l'Abuja wọ́n ti lọ soríṣi wọ́n ti lọ gbowó lọ́wọ́ Buhari kìnnìkan labádébi ọ̀rọ̀ yẹn ẹ understand baba baba baba baba mi ò ní gẹ́rẹ́ mọ̀ pé mi ń gba ten kọ́bọ̀ píìnì báyìí lọ́wọ́ àwọn gbogbo nǹkan tí mò ń ṣe ti Yorùbá wọ́n gbọ́dọ̀ pé àwọn baba náà gbọ́dọ̀ mọ̀ pé àwọn náà ní àwọn ọmọ akin àwọn Fúlàní gbọ́dọ̀ mọ̀ pé àwọn ọmọ akin ń bẹ káàkiri Yorùbá alágbára èmi tún náà alágbára ti ń bẹ Yorùbá náà alágbára ń bẹ lẹ́kọ̀ọ́ wọ́n ń bẹ lọ́sùn so but kálukú eh, eh, eh, ẹ̀rù náà ní ń ba gbogbo àwọn atajọ jẹ́ pé kínní bọ ẹnìkan náà ní ọkọ̀kọ́ bàbá mi á sọ pé ẹnìkan lọ́kọ́kọ́ dé Ghana torí pé Ghana dùn gbogbo ẹjẹ́ yìí kájọ sọ sọ pọ̀ ẹ má jẹ́ ká bínú ara ẹ má jẹ́ ká sọ̀rọ̀ tí ò dá síra wa ẹ má jẹ́ ká discourage ara wa ẹ jẹ́ kájọ dìde ní ká yà inú àwa ń jẹ ẹ ti pé àwa náà bímọ àwa náà ti ń bímọ ẹ ká a bá bí ṣé káwọn ọmọ náà bá tún bí kí ọ̀tá àwọn ọmọ tiwa kọ́ gbogbo àwọn mọ́kàwé wọn ò ríṣẹ́ ẹ wá sọ wá di pé ẹni tí ò ní tọ́rọ́ kọ́bọ̀ lápò tó gbéra láti bìnrin ẹwọ tán gbogbo oríṣi ojú gbogbo títì wa kò sí security ẹlòmíín bẹnu ọkọ̀ tó yẹ pé ọ̀yáwó ọkọ̀ tó fi ọkọ̀ tí ń lọ sí Èkó ni wọ́n kidnap ẹnu gbómẹ̀ yẹn wọ́n ní kọ́ ọmọ lọ sàn yìí báyìí àwọn Fúlàní yẹn máa wà wọnú gbó lọ wọ́n ní dandan ẹ tí ọba rò sàn ọba sùn tí ọba ṣe wọ́n padànù gbogbo nǹkan báyìí kò wá òkè mo fẹ́ kí gbogbo ẹ bàbá wa káàkiri gbogbo ilẹ̀ Yorùbá gbogbo etí gbogbo Yorùbá bá wà ẹ jẹ́ kájọ parapọ̀ kájọ jàjà òmìnira yìí ni kọ́lọ́dẹ̀ gbé wa kó gbé yorùbá délẹ̀ lérí kọ́lọ́ ń gbalẹ̀ yorùbá fún wa kọ́ gbalẹ̀ yorùbá fún wa lọ́wọ́ àwọn tí ń gbé wa pa lọ́wọ́ àwọn tí ń dà wá láàmú yìí kọ́ gbalẹ̀ àwọn fúlàní agbénipa yìí ẹ dákun mo bẹ̀ wá ẹ dákun tó lórí ọ̀rọ̀ bàbá wọn ni èmi àti